الحمد لله رب العالمين الحمد لله الذي بحمده تتم الصالحات أحمده جل وعلا وأشكره وأثنى عليه وأستغفره وأسأله المزيد من فضله إنه جواد كريم وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين وعلى آله وأصحابه ومن تبع بسان إلى يوم الدين أما بعد àtàkọ́ fún ọlọ́wọ́n ọba ọba aláàánú ọba oníkẹ́ ọba tó pé ìdẹ̀ra rẹ̀ léwa lórí ọpẹ́ ni fún ọlọ́wọ́n ọba wa ọba tó ṣe pé à ń béèrè lọ́wọ́ rẹ̀ kó ṣàlékún rẹ̀ fún wàtá náà torí pé ọlọ́rẹ̀ lọ́lọ́run kí àti kẹ̀kẹ́ ọlọ́ba níbi Muhammad sallallahu alaihi wasallam ọlọ́ba ara lé ọ̀hún sábẹ́ àti gbogbo àwọn mùsùlùmí lápá tó fi dọ̀jú ẹ̀sán lẹ́yìn eléyìí eléyìí tún ni wá sí wa tó gbòde wá sí wa al-haqqul yaqin láti ìlú kòso nísẹ̀yìn ní ilé òun sílé alukùránì òun sílé tí wọ́n sọ pé gbogbo ládá táwọn bá rí níbẹ̀ kó máa bá òkú àwọn mùsùlùmí ní ìlú kòso alukòránù sílé òkú àwọn ti mùsùlùmí àti gbogbo mùsùlùmí lápapọ̀ ẹ̀yin ará eléyìí tún ni ọ̀rọ̀ tí a máa gbéyẹ̀wò lénìí ìta pè ní ahkamul maqabir ahkamul maqabir àwọn ìdájọ́ tí ń bẹ fún sàárè nínú orí tọ́lọ́run bá ṣe fún wa náà ni pé alhamdulillahi alladhi ja'ala al-maqabira madafina lil ọpẹ́ ni fọ́lọ́run ọba tó ṣe sàárè fún wa ní ibi tá a máa sin àwọn òkú sí ọ̀làmì ẹ̀já aláha mímọ ayélujọ aláwájẹ́ ilẹ̀ agb ìpẹ́ẹ̀rẹ̀ ọ̀sibà kò sí àwọn òkú wa nínú tó ṣe pé a máa jùlẹ̀ sórílẹ̀ táwọn ẹyẹ ọmọ wa ṣàjẹ tàbáwọn èèyàn ẹni kó abìjà àdúpẹ́ fọ́lọ́run àmọ́ lóore o orí lọ́lọ́run ṣe fún wa lórí eléyìí ọ̀tà jẹ́ mùsùlùmí ẹjá mọ̀ pé àwa mùsùlùmí ànítẹ́ni gbogbo òlú tí ọba tí ì sí tẹ́ ẹ gbìyànjú kẹ wá ìtẹ́ ìtẹ́ máa sinra yín sí láti pèlẹ̀ iná ìpìlẹ̀ Islam ìtẹ́ ti wà nínú àwọn ohun táwọn ṣe ọlọ́run bá kọ́kọ́ ṣe nígbà tó dé lu Madina òun náà ní pé bóun ní tẹ́ àwọn mùsùlùmí ọ̀tún kọ́kọ́ wà nínú ojúṣe wa ni o wọ̀tọ̀ jẹ́ mùsùlùmí tọ́lọ́n bá gbé ipò Islam lé ọ lọ́wọ́ tó ń darí àwọn mùsùlùmí à ṣègbìyànjú nínú olóyìn ẹ wá ilẹ̀ kan ètò ìpẹ́ máa sinra yín sí torí bí kò sẹ́ni tí ò ní lọ èmi àti ẹ àjọ forílẹ̀ ayé lẹ́yìn lọ́jọ́ kan báyìí yóò ká pẹ́ lórílẹ̀ ayé tó lọ́bọ́ lọ́wọ́ o tó ní ó wá jẹ pé nígbà a bá wá kú tán wọ́n máa sinmi sínú ilé wọ́n máa sinmi sínú yàrá wọ́n máa sinmi sọ́ọ̀dẹ̀ wọ́n máa sinmi sí ṣọ́ọ̀pù àmójútó ibi a gbọ́dọ̀ wá ibì kan tó máa sinra wa sí tó tó bá ti lámójútó ní sábòó ń bẹ ìtẹ́ ìtẹ́ àwa mùsùlùmí àwa mùsùlùmí afẹ́jẹ́ ká máa ṣe ra wa sẹ́gbẹ̀ẹ́ ara wa torí pé nínú súnnà òun náà nìkan ńlá yóò fanu mùsùlùmí máa káfẹ́ wọn ò gbọ́dọ̀ sí mùsùlùmí papọ̀ mọ́ kèfèrí o aláàkáfẹ́ ọmọ mùsùlùmí wọn ò sì gbọ́dọ̀ sí kèfèrí papọ̀ mọ́ mùsùlùmí bẹ́ẹ̀ wọn gbọ́dọ̀ sí mùsùlùmí papọ̀ mọ́ kèfèrí bálẹ̀ yóò bí fanu alìmọ́sílẹ̀mù fi ma kọ́bílì mùsùlùmí wọ́n sin àwọn mùsùlùmí sí ìtẹ́ àwọn mùsùlùmí wàlìkáfẹ́rú fi ma kọ́bílì mùsùlùmí wọ́n sin kèfèrí sí ìtẹ́ àwọn ọ̀sẹ́bọ bílẹ̀ ìṣe wà nú látò jẹ́ yà níbi Muhammad sallallahu alaihi wasallam tó fi dàsìkò wà lónìí ọlọ́run má jẹ́ gbé àfẹ́wàlá o torí ìnira púpá ní kí wọ́n lọ sin kèfèrí sáwùjọ àwọn mùsùlùmí ìnira ni ẹ fi ìnira kan àwọn mùsùlùmí yẹn púpọ̀ aburú ló gbélé ayé ṣe kò sí lọ́hùn bẹ́ẹ̀ náà ni ìnira ńlá lẹ́fi kan mùsùlùmí o tẹ́ bá lọ sin sáwùjọ àwọn kèfèrí o ẹ fi ìnira kan àpèjúwe rẹ̀ wọ́n dà gẹ́gẹ́ àpèjúwe àdúgbò tó dáa ibẹ̀ ni kí wọ́n ní ọkọ̀ rálẹ̀ sí ọgbádùn àdúgbò náà òye ṣe kò sí jìjì ń bẹ̀ bẹ́ẹ̀ náà wá ni tó bẹ jẹ́ pàdúgbò ní ọ̀dà ọwá lọ́ra rẹ̀ síbẹ̀ àwọn ará àdúgbò yóò kó nira bá ọ àdúgbò tó bá da àwọn tó bá da náà ní gbé bẹ́ẹ̀ àlẹ́bí àwọn Muhammad sallallahu alaihi wasallam àdìsí kan tó gún régé tí àfa Abu Dawud bá gbé jáde nínú súnẹ́nu rẹ̀ àti Nìsáyí nínú súnẹ́nu rẹ̀ Ibn Majah nínú súnẹ́nu rẹ̀ hakim nínú ní pátá kò bóri ó ń sọ ọlọ́run ọba ọwọ́ sàárẹ̀ àwọn ọmọ àwọn ọ̀sẹ́ nígbà tó wá débẹ̀ bí tẹ́ wọn ọkọ̀ wọ́n wá sọ báyìí pé àkọ̀dé sábàkọ̀ àwòlá ibi khairin kẹfẹ́ salasan marrat ah! orí ti gba wájú àwọn eléyìí o orí tó pọ̀ ó ti gba wájú àwọn eléyìí o orí tó pọ̀ ó ti gba wájú àwọn eléyìí ẹ̀mẹ́ta lànẹ́bì sọ ṣùgbọ́n àtà alákòbórí mùsùlùmí lẹ́yìn náà wá wá sàárẹ̀ àwọn mùsùlùmí òfin ọ̀tọ̀ọ̀tọ̀ ni fakọ́ọ̀ àníbi wá sọ pé làkọ́dé adọ́ka àwòlá ikọ́ ìrọ̀ kẹsí rọ̀ àwọn olè ṣe kò ń gé orí tó pọ̀ làkọ́dé adọ́ka àwòlá ikọ́ ìrọ̀ kẹsí rọ̀ àwọn olè ṣe kò ń gé orí tó pọ̀ làkọ́dé adọ́ka àwòlá ikọ́ ìrọ̀ kẹsí rọ̀ salasa marot àníbi sọ lẹ́ẹ̀mẹ́ta àwọn olè ṣe kò ń gé orí tó pọ̀ àsìkò táwọn ń sọ̀rọ̀ yìí ọ̀bẹ́ni ọkẹ́ wọ̀ nebe bi àárín sàárè mi fáyidà huwa bi rajulin yamshi bayna al-quburi alayhi na'la báyìí lánàá bí ṣe arákùnrin kan tó wọ bàtà lẹ́sẹ̀ tí ń rìn nínú sàárè náà wa sọ ya ha síba àṣàbìyàtẹ́yìnì mo pè rẹ tó wọ bàtà méjì yìí wáyé hak kí ló sí ọ bàtà rẹ méjèèjì ọba wò fàlámà hmm. àràfà rọ́jòló rọ̀ṣúlọ lọ́ìṣọ́ lọ́sọ́lá nígbà tó wá padà rí pé ah, àníbi ni wọ́n máa wọ bàtà kọ́là àna àlẹ́ ìhì òun náà bá bọ́ bàtà méjèèjì ilẹ̀ fàwọ́mọ̀ àbìhìmà ó sì sọ ọ̀sẹ̀ ó jú síbi kan kí la fẹ́ lò pẹ̀lú àdéhìsì òun ni pé nínú ẹ̀kọ́ tẹ́ èyí tá à ń kọ́ lónìí àkáàmùlì mọ̀kọ́bẹ̀rẹ̀ òun náà nípa ìwọ bàtà wọnú tí àwa mùsùlùmí o sọ́gbọ̀ àìwọ bàtà wọnú tí àwa mùsùlùmí o yẹn tuntun sọ àìwọ bàtà wọnú tí a mùsùlùmí wà á rí i nínú súnà eléyìí nínú súnà lọ́wà kò mójútó bẹ́ẹ̀ ojú wa nù làákàyè rẹ bẹ́ẹ̀ àtàjẹ́ mùsùlùmí hmm. ìtẹ́ àwa mùsùlùmí nínú ẹ̀kọ́ òun náà ni pé afẹ́jọ́ jẹ́ ibi tí yóò ní àmójútó ibi tí ó ní àmójútó àwọn yóò máa mójútó wọ́n sì lákàkún rẹ̀ ìtàwà mùsùlùmí afẹ́jọ́ jẹ́ pé àwọn mùsùlùmí tó bá gbádùn lọ́wọ́ ọdún lọ́wọ́ ọ̀tá wọ́n máa lọ bẹ̀ wọ́n máa lọ sàdúà fáwọn tí ń nítẹ́ gẹ́gẹ́ bí àníbíà Muhammad sallallahu alaihi wasallam pé yìí ní ohun mẹ́tò a ní adìẹ wọn wà láhùn wọ́n pa mí láṣẹ pé kí n sàdúà fún wọn ìyàwó Aisha ló lọ́wọ́ ànẹ́bí tì níjọ́ kan wọ́n wá rí i pé àgbà ah, tí ó padà wọ sí ìtìmọ́sẹ̀ ìtẹ́ àwọn mùsùlùmí ní Madina náà ń pè bẹ́ẹ̀ fọyẹ́dì wọn láhùn wọ́n ṣàdúrà fáwọn tí ń bẹ nítẹ̀yìn fasalati wa aisha an dalik aisha wa padà béèrè lọ́wọ́ rẹ̀ faqal ọwọ́ àṣọ báyìí pé inni umirtu ani adin wa dahum wọ́n máa pa mí láti ń pè lọ ṣàdúrà fún wọn ló fi jẹ́ pé nínú ẹ̀kọ́ òun náà ni pé tọ́ bá mọ̀ sí ẹ̀kọ́ ń bẹ fún mùsùlùmí láti wọ itẹ́ tí ń bẹ níbẹ̀ ṣùgbọ́n kàkà rẹ̀ tí ń bẹ́ńbẹ́ àbíyá rẹ̀ àbáǹtí rẹ̀ tí ń bẹ́ńbẹ́ pé má sùn lọ́rùn o

kéèyàn gbádùn lọ́wọ́ ọ̀nà ni pé kéèyàn kẹ́ẹ̀sì yóò yé èèyàn yékéyéké kéèyàn má mowó àwọn kèfèrí mọ́ ìwò èèyàn nínú Islam àwọn jẹ́ mùsùlùmí nínú ẹ̀kọ́ òun náà ni pé tá a bá dé itẹ́ wọ́n fẹ́ jẹ́ ká sálámà ká sàdúrà fún wọn ká sálámà sí wọn ó ń ṣe ọlọ́run inú tó fi kọ́ àlè ó mọ̀ yìí òun náà ni pé téèyàn bá dé itẹ́ téèyàn kó sọ pé asàlámù ala ahli diya àlàáfíà ọlọ́run bá kọ́ máa bẹ́yìn tẹ́ wà nílé nínú ilé mu'minina wal muslimin èyí tẹ́ jẹ́ olùgbàgbọ́ òdodo bẹ̀ èyí tẹ́ jẹ́ mùsùlùmí bẹ̀ ó ń sọ ọlọ́run bá jẹ́ oyé wa pé mùsùlùmí lè lọ ọtẹ́ o ọlọ́tì nísìnyí pé ọmọ ọlọ́run ó ti kú ọmọ tí kú ni a lè gbé lọ ọtẹ́ o ọ ṣàgbèrè wọn ni mágùn lẹ̀ fún ó kú lórí mágùn ó kú lórí obìnrin òsùn tó gbogbo pé a lè gbé lọ tẹ́wọ̀ àwọn yẹn là ń pè ní mùsùlùmí ṣùgbọ́n àwọn kan bẹ́ẹ̀ tó yẹ pé masha Allah wọ́n gbọ́ lọ́wọ́ bá gbọ́ dáadáa àwọn là ń pè mọ́mì ni àwọn méjèèjì náà níbi nǹkan sálámù sí assalamu alaikum ya halatiya min al-mu'minin wal muslimin wa yarhamu Allahu al-mustaqdimin minna wal mustakhirin wa inna insha Allah bikum la lahiqun nínú àwọn àdúrà tánibí Muhammad sallallahu alaihi wasallam tó ní ká máa ṣe ni inú ọ̀rọ̀ mi assalamu alaikum ahladiya بنا للمؤمنين والمسلمين وإنا إن شاء الله بكم للاحقون أنتم لنا فوط ونحن لكم تبع أسأل الله لنا ولكم العافية مسلم لو بأي السلام عليكم أهل الديار من المؤمنين والمسلمين وإنا إن شاء الله بكم للاحقون أنتم لنا فوط أنتم لنا فوط ونحن لكم تبع asàlùlọ́hà lánàá wà lákùnmùlà àáfíà nínú àwọn àdúrà èyí tí wọ́n fẹ́ jẹ́ ká ṣe fún àwọn tí ń bẹ ní tẹ́ni ṣùgbọ́n níbi àwọn Muhammad sallallahu alaihi wasallam ọkọ̀ fáwọn sàábẹ̀ rẹ̀ wọ́n máa lọ tẹ́tẹ́lẹ̀ kí lọ́fà ọ̀dìnà yìí tó kú máa ń ziyara ti lùkùbọ̀ àníbi pé mo ti kọ̀ fún yín pé ẹ má máa lọ bí tẹ́ ẹ má lọ bẹ̀ tá zoro wà lẹ́yìn náà wà padà pé ẹ má lọ àwọn olùmọ́ ní pé ńgbà tá níbi bẹ nílùú mọ́ ká àdámọ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn òun ni pé tó bá dékẹ́ ọ̀tọ̀ ní ohun tó yẹ orí ọ̀tọ̀ ní ohun tí ó máa lọ wí ọ̀tọ̀ ní ohun tí ó máa rẹ eré rẹ rí bàbá mi ni tí ó máa lọ sunkún ní tẹ́ màámi màámi oṣù àgbẹ̀gbẹ̀ ọmọ rẹ àjẹsà ìyá sì ń jẹ mí màámi má sùn lọ́rùn àhúdù bìlà àhúdù bìlà mùsùlùmí ìṣẹ̀lẹ̀ ní máa ṣẹlẹ̀ ah! òun ò ní bùkátà sáyé mọ ìwọ ní bùkátà sí òsì kẹkẹ tó fẹ́ kò dágbára kẹkẹ kò sẹ́gbẹ́ kékeré tó ń gbé sísáyé mọ́ wọ́n yóò mi ń bẹ àsìkò ọ̀dọ́ wọn fẹ́ lọ hajj tó ti múra ọkọ̀la àbọ́kọ̀túnla yóò wá gbà tẹ̀ ìyá rẹ̀ lọ àbí bàbá rẹ̀ wọ́n tó ìrẹ̀ ìyá mi hajj lọ́tọ̀ sí mi yóò ó dá mi lójú bó sùn dáadáa rẹ tó ṣe náà ni a'udhu billah a'udhu billah kéṣe kí ni máa ń ṣe léè ni mùsùlùmí láà láà alifula àgbọ̀dọ̀ sí o ọ̀sọ́rọ̀ àwọn tọ́jẹ́ mùsùlùmí o kí ìsìláàmù yọ lálàáfíà dáadáa má bá wọn ṣe kátikàtí o aláwọn èèyàn máa ṣe o ṣùgbọ́n kátikàtí ni kátikàtí o kódà ìmúru papọ̀ mọ́ ọba ni o èèyàn gbọ́dọ̀ ṣerú ẹ̀ ìtàn àwa mùsùlùmí téèyàn bá débẹ̀ nínú ẹ̀kọ́ òun náà ni pé wọ́n fẹ́ jẹ́ ká gbẹ ní láhàd a sì lè gbẹ ní ṣakù ṣùgbọ́n láhàdù ó lóore ju ṣakù lọ gẹ́gẹ́ bó ṣe wá lọ́dọ̀ àwọn olùmọ̀ kí ló dé tó fi láhàdù fi lóore torí pé kòtò kan tí ó jí á wá gbẹ ihò kan sẹ́gbẹ̀ẹ́ ọwọ́ ọ̀nà kíblà ihò yẹn ibẹ̀ láà gbé òkú sí á wá fi bẹ́ríkì á fi hangi ẹ̀ sọ́hùn gbogbo kòtò yókù àwàdà yìí pẹ̀bù ó ń sọ ọlọ́run bá ní pé aláàdó lánàá ọ̀ṣàkólẹ̀ bẹ̀rẹ̀ náà ọ̀ṣàkólẹ̀ bẹ̀rẹ̀ náà àwa la ní láàdù ṣàkó ilé ẹni tàwọn míì nínú àwọn táwọn olùmọ́rí nù ṣùgbọ́n pa wọ́n fẹ́ sin ànẹ́bí àmọ́sá aláàrọ̀sọ́là àwọn sàábé wọ́n ké sí ẹni tí ń gbẹ́ láhàd wọ́n ké sí ẹni tí ń gbẹ́ ṣàkó ṣákù ni pé káwọn a máa gbé kòtò yẹn lọ ọ̀sàlẹ̀ ká máa gbé lọ ọ̀sàlẹ̀ ká máa gbé lọ ọ̀sàlẹ̀ ó sì gbọ́dọ̀ fẹ̀ tábà tí wọ́n ń gbé lọ àwọn àṣìṣe yọ àárín tá a gbókù sí nísàlẹ̀ náà tí èsì pé lẹ́gbẹ̀ẹ́ kẹ̀kẹ́ ní ihò yẹn tá à ń gbé lọ yẹn náà ni tábà tí a gbókù sí dẹ̀tẹ́ èyí tá a ti kọ́kọ́ gbé lọ yẹn lọ́wọ́ òkè ibẹ̀ náà kó bíríkì sí àìrí bíríkì wà ṣùgbọ́n wípé bíríkì lọ́dọ̀ wá ń bí òjò ń bàjẹ́ láti padà ń dípà ń lo pákó kọlọ́n bọba lè kẹ́kọ́ ṣàforíjì ẹ̀ fún wa alimohim òun náà ni pé ṣùgbọ́n láàdùn tiẹ̀ àgbẹ̀kòtò yẹn tí ó jí àfẹ̀wọ̀n ayọ yàrá kẹsẹ́ gbẹ ọ̀nà kíblà ibi ọ̀nà ibi tá a yọ ní sẹ́sàlẹ̀ lọ́nà kíblà yẹn ibẹ̀ láà gbé òkú sí a wá to bíríkì sí lọ́wọ́ ẹ̀yìn gbogbo èyí tá òun ló lóore jù téèyàn bá lè ṣe bẹ́ẹ̀ owó rẹ̀ a máa wọ́n ní gbígbẹ́ ju ti ṣàkó lọ àlùmọ̀hẹ́m òun náà ni pé méjèèjì náà bá àwọn mùsùlùmí ṣe máa ń gbẹ́ kó wà nù yàtọ̀ sí fún èèyàn tíntìn tí táwọn èèyàn máa ń gbẹ́ lónìí wọ́n kẹ́ ra gbẹ́lẹ̀ wúrúwúrú léyìí tí ò ní ju orúkún lọ àwọn olùmọ̀ ní pé kò sí gbèdéke sí jíjì rẹ̀ ṣùgbọ́n àwọn olùmọ̀ mi sọ pé tábí ti gbẹ́ léyìí tó ṣe pé ó dédéédé gbáàyà tí bá wọnú rẹ̀ tó dé gbáàyà Ah, ó ti jì tó ṣùgbọ́n àwọn akẹgbẹ́sàárè bíntín agbẹ́sàárè tíntínní abagbókù sí òní pẹ́ tí eh, eh, fakọ́ bá jẹ́ gbì lábàwọn arókù ń tòsí àgbẹ́sàárè ah, yẹn dáadáa àgbẹ́sàárè yẹn dáadáa ká mójútó kì í sì sàárè àwọn mùsùlùmí nù sàárè àwọn mùsùlùmí ní ẹ̀kọ́ ni pé afẹ́jọ́ jẹ́ pé kó ní kó jì kó sì fẹ̀ kó jì kó sì fẹ̀ gbogbo àtàbà bá ń gbẹ́ sàárè tàjẹ́ mùsùlùmí ní ká kẹ́kọ̀ọ́ eléyìí afẹ́jú kó jì kó sì fẹ̀ ṣọ̀gbọ́n bó ṣe jì sí yẹn òun ni ó jẹ kọ́ rọrùn sí láti jẹ́ gbígbà bá fẹ́ kò gbó wá sí nínú àwọn ẹ̀kọ́ tí ń bẹ fún sàárè ní gbígbẹ́ òun náà ni pé àwa mùsùlùmí àwọn èyí máa gbé àyè máa ṣe òkú wa ti pósí ti pósí rárá o kò sí bò àdìbò kàtà sí àdìbò kàtà sí rárá òkú wa lẹ́yìn káwọ́ lásọ ká fún lásọ wáyé pọ́kùnrin lásọ mẹ́ta wáyé pọ́bìnrin lásọ márùn-ún so tàbí sẹ́jẹ́ ká ṣe é nù wọ́n bọ́ balẹ̀ kí ọyọ́bà ṣàfójì fún kò sí nídìí aṣọ kan tó lọ́rẹ̀ wà lọ́rẹ̀ tẹ́gbẹ́tẹ́ gẹ́gẹ́ bí àwọn tó jáwọn sálàfù wa Abubakar ọkọ̀ pé kó máa wọlé jásọ tuntun kan kó wúlò fáwọn aráyé lórí pé lẹ́nà ìní ọ̀padà jẹ́ onídìí ọmọ lọ ra aṣọ kìíní kan hundred thousand kí ló fi ṣe látọ̀ rẹ̀ pẹ̀lú míì wọ́n faná lọ bí inú òkú lọ́nù sàárè

kò gbọ́dọ̀ jẹ́ nìkan tó yẹ pé yóò fi èrè kẹ̀kẹ́ lẹ̀ o àfi kó jẹ́ nǹkan tí ó hùn ọ̀là qabran shurafan illa sàwà bákan náà kò sì gbọ́dọ̀ rí sàárè kan èyí tó ṣe pé wọ́n wá gbé lọ́lá kan àyàfi kó lẹ́vù ẹ̀ nínú ẹ̀kọ́ sàárè wa ni pé má lọ wá yéèpẹ̀ bòmí yéèpẹ̀ tẹ́ kó jáde yẹn náà ní kẹ́ lò nígbà tẹ́ ẹ̀ bá ń padà dá yéèpẹ̀ bò ó yéèpẹ̀ tẹ́ gbé jáde yẹn náà náà ní kẹ́ dàbò nínú ẹ̀kọ́ ni so bákan náà nínú ẹ̀kọ́ òun náà ni pé nígbà tá a bá fẹ́ gbé òkú sí inú sàárè afẹ́jọ́ jẹ́ pé ta fẹ́ gbé sínú sàárè yìí àwa tá a jọ́kùnrin ọkùnrin náà lágbé inú sàárè àwa tá jóbìnrin òpó obìnrin ló kú ọkùnrin náà ló gbé inú sàárè o obìnrin yẹn sì kó o tẹ bóyá lọ inú sàárè tẹ bóyá òkú wá ní àwa láàsín rárá o ẹ̀yìn bò ọkùnrin ni máa ń gbé obìnrin sínú sàárè o akálàṣe nínú kẹta afẹ́ onípẹ́ni tí ó bá gba òkú yẹn nísàlẹ̀ kó jẹ́ ni tí epe kò sùn mọ́ olólùfẹ́ rẹ̀ mọ́júmọ́ ọjọ́ náà eléyìí nínú súnnà lọ́wà eléyìí nínú súnnà lọ́wà kó má jẹ́ pé ẹni tí pé ó súnmọ́ ìyàwó rẹ̀ mọ́júmọ́ ọjọ́ náà akọ bẹ́ẹ̀ látọ̀dọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bákan náà nínú ẹ̀kọ́ òun náà ni pé sàárè àfẹ́jẹ́ kárẹ̀ sàárè mùsùlùmí wọ́n yẹrẹ o sàárè mùsùlùmí wọ́n yẹ dẹmakéètì ẹ o sàárè mùsùlùmí wọ́n yẹ kọ pé bàbá wa kú lọ́jọ́ báyìí kọ́lọ̀ kó sùn rẹ o sàárè kẹfẹ́ yìí máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n yẹ sí sàárè mùsùlùmí bẹ́ẹ̀ o kọ́lọ̀ gbọ́wọ́ mùsùlùmí o tọ́wọ́ àṣàṣọ ilẹ̀ ọba ṣàṣọ ilé ní ilẹ̀ àwọn ọmọ rẹ ò ní tẹ̀lé ọ bí ti bá ti kú tán kẹsìnmí kẹdẹmakéètì ẹ ọ máa ah, ṣé ewu lágbájá báyìí wọ́n ti sàárè rẹ̀ àwọn ń ṣe tí wọ́n ní wàláì kò sí nẹ́ẹ̀sì wáyé kò sí nẹ́ẹ̀sì wáyé ó kí wọ́n sì kú tẹ́kọ́ wá jẹ́ kí sallallahu alaihi wasallam nẹ́ha an yujassisa al-qubur wa an yubna alayha wa an yaktuba alayha ànábì ṣe léwọ̀ kí èèyàn máa kọ́ nǹkan lórí sàárè máa kọ́ rẹ̀ kọ́ líle lórí àlẹ́bí ṣe é léwọ̀ kí èèyàn máa kọ nǹkan lẹ́sàárè lórí wọ́n máa kọ nǹkan sí pé bàbá wa kú nígbà báyìí ìyá wa kú nígbà báyìí sùn rí o èyí sòkò mùsùlùmí ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ òkú àwọn kẹfìrí ni o ní ẹgbà wa mi àlẹ́bí ọkọ̀ ayùjẹ́ sísọ̀nù kọ́bù pé kí wọ́n máa dẹmakéètì sàárè wọ́n á yẹ kàn dàlẹ́ àìsí ìjókòó lórí sàárè o láfin ẹ má sì sílé o ẹgbẹ́ lọ tẹ́ni o wọ́n á yóò bùnà àlẹ́ yìí wọ́n sì ní ká má kọ̀lé lórí àbá àdìsí inú sọ yìí Muslim ní àdìsí 970 ẹ̀yìn ara nínú ẹ̀kọ́ tí ń bẹ fún sàárè wa sàárè àwa mùsùlùmí títọ́bá ọ̀yàtọ̀ sí jíjòyè o títà àfà ọ̀yàtọ̀ sí tọmọ kéwú o tọkùnrin ọ̀yàtọ̀ sí tóbìnrin o kò síyàtọ̀ nínú rẹ̀ kò síyàtọ̀ akálàṣe aláǹfààní kọjá pé ká máa lọ sọ àdúrà ní bisari gẹ́gẹ́ bá ìsàlẹ̀ ilé ẹ̀ka téèyàn sọ àdúrà ń bẹ̀ pẹ̀lú àdúrà tó wá látọ̀dọ̀ ẹbí wa muhammad sallallahu alaihi wa sallam nípa pé assalamu alaikum ya ahla diyari min al-mu'mina wal muslimin wa inna insha Allah bikum lalahiqun antum lana fardun wa nahnu lakum tab'un asalu lana wa lakum al ina wa àdúrà ta se fún òkú nìyẹn bákan náà nínú àwọn kẹtẹ́ pé wọ́n fẹ́ ni pé nígbà tá a bá sèkú tán sun tó burú kẹ́nìkan ó ṣe wáàsí fún wa ṣe wáàsí fún wa kó sì ṣàdúrà pé kọ́lọ́n bó fi ẹsẹ̀ òkú yẹn rinlẹ̀ sọ kìí ṣe pé a máa débi tẹ́ a máa ní pé léla fi méjì méjì àwọn òkú ọ̀run à àbá aláwùjọ wa yìí ni ọ̀sẹ̀ rí rẹ kò sí tíra kankan àbí tíra wọlé rí fẹ́lẹ̀ ẹ̀bà àwọn àfá wọn ò rí tíra kankan fẹ́lẹ̀ ni o nígbà tójú dúdú tí pé kò sí tẹ́lá kankan tí pé èèyàn kà fún jẹ́ làwọn afáàfin ṣe kàtìkàtì tí wọ́n ń ṣe yẹn o kò sí rárí kò sí gbogbo eléyìí o pétọ́ òkúlò aláwọ̀ mẹ́ta bísúnlá mẹ́ta kúlò aláwọ̀ mẹ́ta fún ìyàwó tó kú kí ní jẹ́ bẹ́ẹ̀ rárá o rárá o rárá o ìwọ́tọ́ ni o táyà máa ń ṣe kàtìkàtì nídìí iṣẹ́ nídìí sáré o jẹ́kẹ̀ máa wé rẹ́wọ̀n rẹ́wọ̀n ọbí Allah ọlọ́run bá mi ní Allah ní kíni wọn ní ẹrí gbogbo eléyìí ni rárá o a ní ẹ̀sàdúà fún ẹ̀sàdúà fún kù kẹ ẹ̀sàdúà fún pẹ́tọ́ ọlọ́run ọkùn bá ṣàforíjì fún ọba wa kẹ o àbákò mẹ́ni sí wọ́n máa béèrè lọ́wọ́ rẹ̀ ọlọ́run dákun wọ́n bá béèrè dákun jẹ́ orí rí o yóò rí sọ yóò rí sọ ni ò sí fóun aláwàlá àṣà àgbọ́lọ́run dákun jẹ́

aláàmọ̀ sọ́lẹ̀ ala ọ̀rọ̀ máa wúlùkẹ̀lẹ̀ bá tẹ̀lẹ̀ máa wíwẹ̀ àà ní kí ni kini tíṣàrí èyí Eyi le ṣe oúnjẹ́ ń ṣe yàn kò sí tíra kẹkàn ọ̀rọ̀ kí wọn lálàáṣẹ́ lori ilé Eyi lẹ́ ń kódà àdìsí tó wá fún pé bóyá ká yàásín rárá yàásín bò káwọn kí ó dé kó sí pé wọ́n wò pé ah wọ́n ti kírun sókú yìí la kí wọ́n kírun sí ìtẹ́ yìí la nínú súnà ní àlè síbẹ̀ ká kírun sí sáàrí yìí la gẹ̀ẹ́gẹ́ àwọn tí ò tí ì kírun tẹ́lẹ̀ wọ́n lè kírun sí sáàrí yìí la bẹ́ẹ̀ ló jẹ́ kó rí pé irun òkú àìsù júdù ń bẹ̀ kò sí sùjúdù gbé òun ọ̀sẹ̀ tó bẹ́ẹ̀ àlè síbẹ̀ bẹ́ẹ̀ náà ni tàbá pé ọmọ ìyá wa kú síbì kan wọn ò sì kírun sí la aláǹfààní ká kírun sí níbi tá a bá wà ṣùgbọ́n tá ti gbọ́ pé méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà kí òun sì lábì ọ wà àìsí kí òun sọ̀rọ̀ láti lọ́kọ́ ibì mọ́ o àìtú kí yẹn mọ́ o. bákan náà ohun tó wà níbi ọ̀rọ̀ ti sàárè òun ni pé àì lọ ọbẹ̀ lọ gẹ́rí òkú o lọ ẹni tó ti kú o àǹtẹ́bí o àyà ni mùsùlùmọ́ọ̀n ẹni tẹ́ jẹ́ mùsùlùmí ẹ sọ́ra fún gbogbo kátìkàtì àwọn ọ̀rọ̀ àwọn nǹkan tó bayé jẹ́ lónìí tó yí pé àwọn èèyàn ń lọ bí sàárè wọn lọ hú òkú ó sì bẹ̀rù ọlọ́run sẹ́sù ní ń bọ ọgbẹ́ ni èṣù ní ń bẹ lórí ẹ̀mí ẹ̀ ni ibi ìyẹ̀wò wà níwọ̀ tí wọ́n ronú pé wọ́n kù ń jọkẹ́ ni òun fi wó wà rí ọ̀hún tí ọ̀wá yí ọnu tọ́wọ́ ìpín ọba lówó ní tí lọ́ọ́ gé gangan lẹ́yẹ kó lówó wọ́n máa ń tó sì bàjẹ́ wọ́n wá lọ ta fáwọn tó ti lówó tẹ́lẹ̀ ṣàtúnwọ̀n ló dá lódorí wọn rú ṣàtọ́n ti mọ̀ pé wọ́n fẹ́ lòun lọ́nà tí ọ̀dà òun ní owó pé kí mo fi lè bá yín jẹ́ tẹ̀ fi ní lọ́rùn o yóò wá gbé nǹkan kan kàkalẹ̀ àwọn míì tẹ̀ ń bẹ níṣe fún òun ọ̀rẹ́ wa wulẹ̀ wá sáré mọ́ èèyàn gẹ́gẹ́ lọ bá wíyẹn wa dámẹ́sùn tí ó lè pa ẹran rẹ̀ jíjẹ ní dídín ní tá dín eégún rẹ̀ á fi ṣàgúnmú ní a máa pò sẹ́kọ̀ọ́ àwọn òbí láì mi ṣe ìtàn ọ̀nà yìí ọlọ́run là ń gbogbo kátikàti yóò gbogbo ọ̀tọ̀ jẹ́ mùsùlùmí tó ń gbọ́rọ̀ yìí ẹ̀sìn wà sí fáwọn ọmọ kéèké àwọn tó jáwọn ọ̀dọ́ kìí sọ ni ọlá ní kẹ́ máa lọ gérí òkú orí òkú bákan náà tó bá jẹ́ ìtẹ́ kẹfìrí wọn ní ká bá ṣàrọ̀ rẹ̀ gẹ́gẹ́ bó ń sọ náà bá sí wínú nípa pé tí ẹ̀ bá débi alábákẹ́lẹ́wà bá níbi àṣálá ń pé ibò làbí bàbá òun ọwọ́ pé bàbá òun máa ń ṣe dáadáa ní máa ń ṣe gbá sí máa ń ṣàwò níbo bàbá òun ọwọ́ àníbì ní ọwọ́ nínú lábáyé bá yí padà àníbì bá pè ọba wà padà ọba ní pé fàyínà àbò kàyà rẹ̀ sùlọ̀lá ìrí òwe bàbá rẹ̀ ń kọ̀ ìrìnsẹ̀ ọlọ́run fún ní à ah! àlébìnrin pé àìsàn mọ̀rọ́dá ibi yòówù tó ọbẹ̀ ti kọjá sí ìkọ́bùrin níbi sàárè kàfẹ́rìn kàfẹ́rì kẹfà bàṣẹ́rù obìnrin náà òfin onírúkú yọ wọ̀ ni inú bẹ́ẹ̀nu tọ̀bàrọ́ ni o lábá ìbá padà gbà sílámù ọwọ́ apàdà sọ pé ah làkọ́dé kan lọ́fà ní oṣù sẹ́lẹ̀m tààbàn àlébì gbé iṣẹ́ lákẹ́kọ̀ọ́ mi lọ́hùn pé mọ́mọ́ tóbi kọ́bùrin kàfẹ́rìn ìlà bàṣẹ́rù náà wípé in gbọ́dọ̀ rìn níbi sàárè ìpè ìfèríkà fi kí n fún lérò pé ọwọ́ náà táà náà bá ń ṣe bẹ́ẹ̀ nínú súnà níbi lọ́wọ́ kò sí tó burú bẹ́ẹ̀ àbẹ̀lẹ̀ ọ̀nkọ́lọ́n bàbá lẹ̀kẹ́ lákọ́bà sí kẹ́sìkì fún àníbí Muhammad sallallahu alaihi wasallam ẹni tó gba ohun wákàlẹ̀ òun náà ni ah, òdèrè sàáìdì òdèrè kọ́lọ́n bàbá lẹ̀kẹ́ kọ́bà sí dáadáa fún wọn kọ́lọ́n bàbá kọ́bà gùn wọn lẹ́mìí kọ́bà jogún àlàáfíà fún wọn akíwé iléeṣẹ́ rédíò yóò ní jóná o ẹ máa lọ sókè ẹ máa ga sí ni ọ̀làlá haúláwọ̀lá kọ́ tẹ̀lá ورحمة الله وبركاته